oríṣi mẹ́ta ni àwọn òòṣà kan wà inú kàábà ni wọ́n gbé sí inú kàábà gangan gangan ni wọ́n gbé àwọn sí wọ́n sì ń bọ ìkan nìyẹn àti tó jẹ́ pé wọ́n gbé sí àyíká kàábà ìkan sì ní gbogbo yẹn àwọn òòṣà kan wà wà inú agboolé wọn gangan bí ẹ̀ ń kùlé bí inú ilé ó láwọn òòṣà míì ń bẹ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn èyí tí wọ́n lọ dìdí mọ ilé fún bí ẹ̀yìn ìlú bí ẹ̀yìn ìlú tó ṣe pé ní wọ́n dìdí kọ́ ilé kalẹ̀ fún wọn àwọn eléyìí nì ń bẹ àwọn eléyìí nì ń bẹ so oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àwọn òrìṣà tó wà ní mọ́kà òòṣàánú kaaba òòṣà tó wà ní àárín agboolé tí wọ́n ń gbé àti òòṣà tí wọ́n mọlé fún tó ṣe pé tán bá fẹ́ bọ wọn àwọn náà ní láti rin ìrìn àjò láti lọ ibi tó wà gbogbo àwọn òòṣà tó nílé yìí ni wọ́n máa ń ní nǹkan ní èèyàn kan bẹ̀ tí wọ́n ń pè ní asadin jámù rẹ̀ wọ́n máa jẹ́ asadanatu abọ́ rẹ̀ wọ́n máa ń fi àwọn èèyàn kan ti àwọn òòṣà yẹn àwọn òòṣà tó nílé lórí àwọn èèyàn yẹn ni wọ́n ń pè ní abọ́ rẹ̀ rẹ̀ tí wọ́n máa fẹ́ bọ wọ́n òòṣà yẹn ló mójútó ẹ̀ tẹ́ni yẹn bá kú ọmọ rẹ̀ ó jà léfà rẹ̀ fámìlì ni family ni wọ́n àwọn tí wọ́n máa ń jẹ́ abọ́ rẹ̀ òòṣà nì débi wípé ní wọ́n máa mú èèyàn wá láti ìdílé yẹn láti fi replace ẹni tó bá kúrò ńbẹ̀ tó ń gbẹ́sẹ̀ tó ṣósùn wọ́n ní abọ́ rẹ̀ ṣósùn wọ́n á mú ẹlòmíì wá nínú ìdílé náà tí ó rọ́pò rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ó ń sọ fún wọn pé kán fi ìbọ̀rìṣálẹ̀ ni wọ́n ṣe mú lọ́ta wọ́n fẹ́ pa lórí pé ó ń sọ fún àwọn pé káwọn fi ìbọ̀rìṣálẹ̀ kì í ṣe pé ará Mẹ́kà ò gbà pọ́lọ́ ń wà <coughs> ará Mẹ́kà dá Ọlọ́run mọ̀ wọ́n mọ̀ pọ́lọ́ wà wọ́n sì mọ Ọlọ́run lọ́lọ́run ibi ìṣòro wọn wà ní pé àwọn gbà pé ọlọ́run nìkan ò tó ṣe táwọn bá ń sin ọlọ́run àfi káwọn tú àwọn ò lè díríbi dọ́dọ̀ ọlọ́run direct àfi káwọn máa lìyókọ́rì búnà ilé ì pé àwọn òòṣà yẹn ni ó máa bá wọn gbé ní táwọn bá ń fẹ́ bùkátà wọn ni ó bá wọn gbé lọ sọ́dọ̀ ọlọ́run gangan so ní táwọn bá fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àwọn ò lè ríbi connect kò sí direct line tó dé ọ̀dọ̀ ọlọ́run ìgbàgbọ́ wọn nìyẹn àwọn òòṣà yẹn ni ìyẹn lè ti paṣẹ rẹ̀ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run òòṣà yẹn ni ó fún ní nǹkan tó fi rí tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run yálà òòṣà míì tó ń fẹ́ ẹ̀jẹ̀ ẹran ẹfun lẹ́ran èyí tó fẹ́ jẹ adìẹ ẹfun ládìẹ èyí tó fẹ́ obì ẹfun lóbì èyí tó yẹ kórógbó ní fẹ́ ẹfun lórógbó èyí tí ń fẹ́ omi ẹfun lómi yìí tí ń fẹ́ kuru ẹ fún kuru so táwọn bá ti fún òòṣà ni tí ń fẹ́ òòṣà yẹn ni ó wàá lọ bá ọlọ́run sọ̀rọ̀ àwọn ò wàá rí táwọn ń fẹ́ ìgbàgbọ́ ara mẹ́ka nìyẹn ń jọ náà ìgbàgbọ́ yẹn ni wọ́n ń pè ní ṣíríkù ìbàdà ṣíríkù ìbàdà ìbá ọlọ́run bá pín ìsìn rẹ̀ yẹ́lẹ́yẹ́lẹ́ ó fẹ́ sin ọlọ́run àmọ́ ó pín ìsìn ọlọ́run yẹ́lẹ́yẹ́lẹ́ so wọ́n gbà pé àwọn òòṣà ni náà ọlọ́run làwọn náà àmọ́ ọlọ́run kéékèèké ni wọ́n àlìhà àlìhà ọlọ́run kéékèèké làwọn náà táwa lọ́lọ́run wọn gbà wọ́n gbà pé àwọ̀hù so bí wọ́n ṣe ń sọ Abdullah náà ni wọ́n ń sọ Abdulhuza wọ́n ń sọ Abdullata Abdulmanata gbogbo àwọn òṣàtókù náà ni wọ́n máa sọ ọmọ wọn ní habudu rẹ̀ wọ́n sì ń sọ Abdullahi náà. nígbà tá ànábì Muhammad wá dé tóun wá ń pè wọ́n pe pé kúl Allahu ahad pípé ẹni tá a gbọ́dọ̀ máa sin Allahu ahad nìkan ni gbogbo yòókù a gbọ́dọ̀ sìn wọ́n mọ́ à ọlọ́run yìí ò mọ ti ń wí ni ya wèrè nígbà tó yá wọ́n rí pé ti ń wọ́n lákọrin ni wọ́n lórin ní ń kọ nígbà tó yá tán rí pé ah, àwọn èèyàn mà ti ń tẹ̀lé lẹ́yìn àwọn èèyàn mà ti ń ṣe tó ń wí náà bá gbógun tà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n wá ṣèpàdé àfi káwọn lọ pa ìyẹn ló bí kíkúrò tà nẹ́bì kúrò Mọ́kà tó fi di èrò Mọ̀dínà àwọn ará Mọ̀dínà wọ́n tẹ́wọ́ gbà nígbà pé àwọn ti ń rí ìpèpè àwọn ànábì ọlọ́run ṣáájú ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá dé síbẹ̀ àwọn bíi yahud tí wọ́n retí pé ànábì kan máa wọ̀lú náà níjọ́ kan àwọn ọ̀nà sọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ wọ́n ti kàn nínú ìwé táwọn ànábì ọlọ́run wọn tó kà fún wọn. àtá kànábì tó dé yẹ stepti u nàbí il wọ́n máa ń fọ orúkọ ànábì ṣàdúrà fáwọn èèyàn níjọ́ tán tí ì ànábì tán tí ì tán tí ì wọ́n ṣà ń retí pé ńjọ́kanjọ́kan ọ̀pọ̀lọpọ̀ ló ti kú lórí ìrètí pé ńjọ́kanjọ́kan ẹnìkan ó wọ ìlú yìí wá tí ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run wọ́n máa ń fi orúkọ rẹ̀ bẹ ọlọ́run torí pé orúkọ rẹ̀ gan wà nínú ìwé wọn tán gbé dání jọ náà orúkọ rẹ̀ wà ń bẹ ìròyìn rẹ̀ wà ń bẹ àmọ́ wà tá yìí dé tán wá rí i pé ọmọ ilẹ̀ lárúbáwá ni ọ̀pọ̀lọpọ̀ wọn padà kẹ̀yìn sí wọ́n dìtẹ̀ rẹ̀ àwọn kan sì gbàgbọ́ àwọn kan tẹ̀lé ìpèpè islam wá gbilẹ̀ nílùú Madina odidi ọdún mẹ́wàá wọ́n gbàlú gbogbo agbègbè lárúbáwá ó tẹríba fún dáwà islam ó wá kú mọ́kà nìkan ìlú tó wà ní arabian peninsula gbogbo àwọn abúlé kúrà kúrà kúrà kúrà kúrà gbogbo àwọn kúrà yẹn gbogbo àwọn abúlé tó wà ní gbogbo àgbègbè yẹn pátápátá yàtọ̀ sí Mẹ́kà àti Mẹdínà ó jẹ́ one hundred and nineteen gbogbo àwọn ìlú yẹn pátápátá ní ìpèpè ìsìláàmù ti débẹ̀ tí wọ́n sì ti tẹríba láàrin ọdún mẹ́wàá yẹn fún Islam Islam ti ń rúlu ẹ̀ láàrin ten years Islam ó spread the tentacles ẹ̀ wọ gbogbo one hundred and nineteen regions tó wà ní Arabian Peninsula ó wá kù Mẹ́kà nìkan ìlú tá a ti bí ànábì àwọn sì ń wọ́n sì ń ṣe ìbọ̀rìṣà lànàbì wa bó láti wá ṣe gbogbo ayé tẹ̀lé ẹ̀sìn ìlú tán ti bí mi gangan tí ó ní tí Kàábà wà ń bẹ̀ àwọn sì ń ṣe ìbọ̀rìṣà ó yá ẹja lọ Ọlọ́run wá fún ọ ní ẹ̀dá kí wọ́n wọ Mẹ́kà lọ́dún náà ànábì jẹ́ oyé wọn pé tó àbájà wá a sì ní pa ẹnikẹ́ni a ní bá ẹnikẹ́ni jà ẹni tí wọ́n bá ti gbé ọwọ́ ọjà sí wa ó ṣèèfù ó wọnú ẹ̀sìn o kò wọnú ẹ̀sìn o tí ò bá ti gbé ọwọ́ ọjà ó ṣèèfù wọ́n wá wọn mọ́kà láti lọ kí ni mission wọn ẹja kan ẹran jà gbàgbé mission tó fẹ́ gbé wọn mọ́kà kí ni mission wọn tán ní kí ni ádà fún wọn wọ́n fẹ́ gbé ẹ̀sìn Islam wọ mọ́kà wọ́n fẹ́ lọ pa òrìṣà tó wà ní mọ́kà run mission wọn nìyẹn torí pé mọ́kà ó ti jẹ́ ìlú tó ti kún fún òòṣà oríṣiríṣi wọ́n wá wọ bẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ nineteen days lànàbí lò ní mọ́kà nineteen days láàrin nineteen days yìí wọ́n sì pa gbogbo ṣàtúwà ń bẹ̀rùn bó ti pọ̀ tó ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ náà lànà bí fúnra ẹ̀ lọ parun o ó delegate àwọn èèyàn àwọn sahaba ní àwọn tó ń tẹ̀lé lẹ́yìn ìwọ lọ sí ibi báyìí òòṣà kan wà ń bẹ̀ kábà tún dijọ́ mi ọ̀dọ̀ ọ̀yá ìwọ ìwọ ìwọ lọ síbi báyìí ìwọ lọ sáàyè báyìí òòṣà tó wà ń bẹ̀ ẹ lọ lè parun ẹ lọ lè parun lára àwọn tí wọ́n delegate yìí nínú Ramadan ó márùn tí Ramadan ó parí lọ́dún náà òòṣà kan bẹ wọ́n ń pè ní Uzza òòṣà Uzza yìí Khalid bin Walid ńlá nábì rán lọ bẹ̀ Khalid bin Walid radiyallahu ta'ala anhu òun là nẹ́bí wọn lọ síbẹ̀ òòṣà yẹn òkìtì ńlá ni kì í mo sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé àwọn òòṣà tó wà Mẹ́kà oríṣi mẹ́ta la pín wọn sí àwọn ètò wà nínú Kaaba àtàyíká Kaaba ìkan nìyẹn àwọn eléyìí tí ń bẹ ní ibi tán ń gbé bí ẹ̀ǹkùlé inú agboolé ó di kan ó di méjì àwọn èyí tán kọ́lé fún lẹ́yìn ìlú káàkiri tó yẹ pé tí ó bá lọ́ọ́ bọ́ yóò rìn iye kìlómítà díẹ̀ kó tó débẹ̀ àwọn èyí ni máa ń ní abọ́ rẹ̀ ìran irú àwọn eléyìí ni òòṣà tá a pè ní uza yìí wà òòṣà uza ó nílé tí wọ́n kọ́ fún un òòṣà yẹn gẹ́gẹ́ ti wá di òkìtì gbogbo àwọn tí wọ́n ń dájọ́ síbẹ̀ gbogbo wọn eléyìí gbé kinní kan wá ó gbé bẹ́ẹ̀ ilé tí àwọn kinní yóò máa ṣe kinní a máa pile up tí yẹn bá débi àwọn bí irú àwọn irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà wà láwọn ilẹ̀ wa yìí wọ́n lè ó lè jẹ́ pé irin méjì kan náà kọ́wọ́ fi lọ́lẹ̀ síbẹ̀ ó gbélé síbẹ̀ ńjọ́ kan kó kinní kan wá yóò máa wá tóbi òòṣà hausa yẹn ti tóbi nípasẹ̀ gbogbo tí wọ́n ń dájọ́ síbẹ̀ ó ti di òkìtì ńlá Khalid bin Walid wá lọ nígbà tó débẹ̀ owó rárára kò rẹ́ni kankan ó lọ síbi òkìtì yẹn ó mú idà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó fi tu báyìí bóyá òun ò rí èrè kankan kò rí èrè kankan bẹ́ẹ̀ ló bá padà lọ nẹ́bì ìgbà tó dọ́dọ̀ ànábì ànábì ní alẹ́rọ̀ ayíta ṣe ìhàn ìgbà tó débi òṣà yẹn kí lórí òṣà húsà kọ́ọ̀lá láà olóhùn orí nǹkan kan ànábì ní fa iná kalamu tàdímà ó tí wo òṣà yẹn ó tí wo fárújì ilé ìhà fàdímà padà lọ bẹ̀ tó bá débẹ̀ wí àwọn gbólóhùn báyìí ànábì kọ́ láwọn gbólóhùn kan pé kó pè é tó bá débẹ̀ tó bá ti pè é tó bá ṣẹlẹ̀ kó padà wá sọ faroja akali mutaja yizan kọdija rọdà sọ ìfà ó wá padà lọ tìjàtìjà lọ́wọ́ mà tó débẹ̀ ó wá wí bánàbì tí ni ó wí àwọn àfa kan kọ wọn ní tó wí ni pé yahuza kufurọ nẹka lásùbọ hánẹka inni ra'aytu Allaha qad ahanaka ó ní ìrẹ́ òṣàwùzà mo ṣe kèfèrí sí ọ mi ò gbà ọ́ lọ́lọ́run mo sì ń rí wípé lénìí náà lọ́lọ́run ó yẹpẹrẹ rẹ bó ti wí bẹ́ẹ̀ tán báyìí ni fakarajati ilayhi imra'atun uriyanatun sauda nashratu ras nínú òkìtì yẹn gángan obìnrin dúdú kan sì bọ́ ta ń bẹ̀ biribiri irun orí rẹ̀ dà wálẹ̀ nínú òkìtì yẹn gángan gángan lóbìnrin yẹn ti bọ́ ta ihò ló wà dele. délẹ̀ báyìí ni abọ́ rẹ̀ òòṣà yẹn náà wá bọ́ ta láti inú ilé tí wọ́n mọ síbẹ̀ fàjá alasádìnnú yẹsí ubiha yẹsí ubiha báyìí ni abọ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní pé ọfọ̀ tó bẹ̀rẹ̀ sí ní pé ọfọ̀ kí irúnmọlẹ̀ tó bọ́ ta yẹn lè bá a jà àwọn ti mọ gbólóhùn tí wọ́n ó pè tí ó fi ṣe kí ni tí ó fi jà wọ́n ti mọ tí wọ́n wí tí ó fi jà ló bá bẹ̀rẹ̀ sí ní pé báyìí ni obìnrin dúdú múmọlẹ̀ tó bọ́ ta ní òòṣà yẹn lòun náà bá bẹ̀rẹ̀ sí ní pitú bígbà tó fẹ́ ó wá ní Khalid bin Walid fàjẹsàlẹ̀ abisinate ó kọ̀ súnmọ́ ẹni pẹ̀lú ìdá rẹ̀ ìwà títa ni. ṣe mọ̀ pé òun abọ́ rẹ̀ ó ti gbà pé kò lè rí nǹkan kan ṣe fún ntòbọ̀tà tó ráǹjọ̀nú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òòṣà yẹn làǹjọ̀nú máa ń gbénú ẹ̀ òun ló fi jẹ́ pé tí wọ́n bá lọ rán níṣẹ́ ìkà dínú tó ń gbénú ẹ̀ yẹn ni ó lọ jíṣẹ́ yẹn ni ó lọ bẹ́ni tí wọ́n rán síjà. ẹlòmíràn á pè bí èèyàn ló bọ́ tánú ẹ̀ wọ́n máa ń lo bọ́dí èèyàn ni èèyàn kọ́ bọ́dì èèyàn ni ó lò láti lè fi àpíà ló fi lo bọ́dì obìnrin ló fi jáde bọ́ta gbogbo tí èèyàn bá ti gbé kalẹ̀ síbì kan tó ń tapolé lórí tàbí ó ń fún ní kinní kan ó ń ṣe gbá ó ń ṣàwo jínú ó wàá sá pamọ́ sínú ẹ̀ tí ó máa gbé bẹ́ẹ̀ ńlá àwọn Yorùbá ń pè ní irúnmọlẹ̀ yóò máa gbé bẹ́ẹ̀ wọ́n máa pè é yóò máa dáhùn ọmọkùnrin kan mo pàdé ẹ̀ lábẹ́òkúta lọ́dún kan àwájọ ń sọ̀rọ̀ kan ó wá ní à ní pé ìyá òun jogún kinní kan lọ́wọ́ bíya bàbá òun ló pè ní bíya ìyá bàbá rẹ̀ ní bẹ́ẹ̀ ni ṣìgìdì ni ó yẹn ó tó bá di aago méjìlá òru ó ní máa ń bọ́ ta tó bá di bí aago mẹ́ta aago mẹ́rin yóò darí dé padà mo ní báwo ni wọ́n ṣe mọ̀ pé ń bọ̀ tàyín dé à ó ní tó bá ti di aago méjìlá gérégé oní yóò dùn ó ní tó bá ti dún bẹ́yẹn ó oni ó bọ̀ tànù ó ní tó bá ti di bí aago mẹ́rin ó yóò dé padà mo ní bò ló ti mọ̀ ó yóò tún dún ó ti dénú kó parọ́ jíínù a máa gbénú irú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n Khalid bin Walid ó bọ́ tàtí òjíṣẹ́ tànàbì rán wa ó yọ ìdàtí òun náà ti ṣàdúà ó ti ó ti gba àwọn tàwíìs tó yẹ kó ṣe ó ti ṣe ojú lásán kọ́ o kì í ṣe ẹni tí yóò sùn tí ẹni tí ń sùn lóru mọ́jú tó falala níwàá kó kojú òṣà ìwọ tó ṣàdúrà tó sùn tó dá tán yìí ah, wà ló lọ kojú kínní ó ti ṣàdúà gbogbo àwọn tàwíf tànàbí ní àwọn wí ó ti wí ngbò débẹ̀ ó sì yọ idà ó sì ṣá obìnrin yẹn tó jáde nínú òṣà yẹn ó sì ṣá sí méjì ngbò wa ṣe bẹ́ẹ̀ tán sùmọ̀rọ́jà ila rasulillah sallallahu alaihi wasallam fa akbarahu ó wà lọ lè fún ànábì lábọ̀ pé ńgbà tóun débẹ̀ tóun débi òkìtì yẹn gbólóhùn tó ní kó òun wí ni òun wí ni obìnrin tán wá ó dúdú ó wá bọ́ ta láti inú inú òkìtì òòṣà yẹn anabi ni naam tilkal huzza wakọ̀dì àyíṣẹ́tì àǹtú ubada fi biladikum abadan anabi ni òòṣà tán ń pè ní huzza gangan lórí wọn kì í ṣe òkìtì tó wà ńlẹ̀ yẹn gangan lòòṣà yẹn èyí tó bọ́ ta torí wọn ngan lòòṣà huzza nígbà tó o ti wá gé sí méjì tó o ti páhùn títí ayérayé ni wọ́n tún ní bọ́ nílùú yín ìyẹn lẹ̀ lárúbáwá eléyìí tó túmọ̀ sí pé ní kání kò pa ni ìfọ̀kànbalẹ̀ ò sí pé wọ́n tún ní padà máa bọ́ nítorí pé ní yóò tún padà àjọ̀nú ni àjọ̀nú dẹ̀ stubborn gan wọ́n yìí tètè gbà tí wọ́n bá lé àjọ̀nú nìkan a tún transfer síbò wọ́n burú gan wọ́n stubborn so yóò tún padà tún ṣe rápálá rápálá tí wọ́n tún máa bọ́ mbẹ̀ Ànábì ní ìfọkànbalẹ̀ ṣe dénú sallallahu alayhi wa sallam. sùmọ̀báàsà amúrọ̀ bùnàlà as fi nafsi sáré ilà suwa'i liyadima o òòṣà kan náà wọ́n ń pè ní suwa kùránì dákò òun náà inú suratu nù. nítorí wáyà gúúsọ̀ wà ní àwùkọ wà ní sọ̀rọ̀ òòṣà suwaha yìí ẹni tá nẹ́bí ìran lọ ọbẹ̀ ni wọ́n ń pè ní hamuru ọmọ asi òòṣà ìran àwọn uzei lòun wọ́n gbé kalẹ̀ wọ́n mọ́lé fún ní àyè kan tí wọ́n pè ní rohat east of Mecca fifteen kilometre one fifty kilometre east of Mecca ni ilé rẹ̀ wà níjọ́ náà ngbàtí hamuru ọmọ asi débi eléyìí. abọ́ rẹ̀ ló jáde sí abọ́ rẹ̀ tó ń gbénu lé òòṣà yẹn ó wá sọ fún amúrọ̀mọ́ asípé maturib kí ni tó fẹ́ kọ́ọ̀lì amọ̀rọ̀ ni rasulullah sallallahu alayhi wa sallam ana adimahu ní òjíṣẹ́ ọlọ́run ló ní kí n wá bí kí n wá fi òpin sí òòṣà suwaha kọ́ọ̀là la takdir ala salika abọ́ rẹ̀ wá sọ fún pé ẹ̀mí ò gbé ìwọ́ wọ́n pa òòṣà ṣùwà irú ẹ̀kọ́ kéré kọ́là lima <laughs> ó wá bí léèrè ó ní kí nìdí tó fi ní mo kéré ẹ̀mí mi ò gbé kọ́là túmùnẹ̀wò olóòṣà yẹn máa jà no àwọn pípù yẹn ní confidence nínú tí wọ́n ń ṣe ní tí wọ́n ń ṣe dẹ̀ yí wọn wọ́n máa ń tán pé èlò síbẹ̀ ó ní túmùnẹ̀wò wọn ò lè rí ṣe yóò jà yóò bẹ̀ pò kọ́là atẹ̀lẹ̀ àn àǹtà alẹ́ bá àtìlẹ̀ wey haka fa aliesi mewu a oyo busef ni amuru o ma asi wa bile ah o ti kwuo lori anuri naa in ti o le gboro ti o le riran lo n so peye o jaa suma ma dania faka sarawu bayi ni amuru o ma se tuma bi osa naa o si yio ida o si bere si ni n sha awon ẹgbọ́n lọ́wọ́ bá tóbi òòṣà tó ní yóò jà ṣùgbọ́n in tó fi rí bẹ́ẹ̀ náà ni pé àwọn sàhábà aládùúà ni wọ́n ànábì fún aláwọn tàwíz oríṣi tí yẹn gbọ́dọ̀ máa wí láàárọ̀ àtàlẹ́ tí yẹn bá ti ń ṣe yóò máa ní amúnumín sharri lijan níbi aburú àwọn àjọ̀nú nígbà tó wá wo bẹ́ẹ̀ tán fa amara aṣáábàwò fa ádámù bayta khazanati ó wá àwọn tó tẹ̀lé lẹ́yìn ó ní kán wó ilé yẹn ilé tán mọ fún òòṣà yẹn wọ́n á dáwó falam yajidu fi shay'an wọ́n rí i pé kò sóòṣà kankan bẹ̀ mọ́ súnmọ́ kọ́ọ̀lá lè sáàdìn ó wá pe abọ́ rẹ̀ bàbá abọ́ rẹ̀ ẹ wá kayfa ra'ayt bó wà ní báyìí qala aslamutu lillahi rabbil alamin abọ́ rẹ̀ bá ní tó kò kú kankan mọ́ n ta àjòkó tì tá a gbà kó ń lọ lọ́hùn náà lẹ ti dàwó yìí ẹja àjọ wọn lọ mo là nábì yín wà. nínú oṣù yẹn náà ba'atha Sa'ad buna Zayd al-Ash'ali ishirina farisan ila Manat àwọn twenty one lànàbì rán lélẹ́yìí lọ síbi òòṣà kan ń pè ní Manata náà àwọn òòṣà tó wà lẹ́yìn ìlú tán mọ́lé fún ààyè tí eléyìí wà ni wọ́n ń pè ní mushallal òòṣà yẹn àwọn ìran lárúbáwá tí ó ní ni wọ́n ń pè ní al-Aws wal-Khazraj àti Ghazal àwọn ni wọ́n máa ń ní irú òòṣà yẹn lágbolé wọn àtàwọn lárúbáwá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nígbà tí Saad bunu Zaid tó débẹ̀ abọ̀rẹ̀ jáde maturid kílẹ̀ fẹ́ kọ́ọ̀là adimu manat afẹ́ wa da òòṣà mọ̀nẹ́ta wo láti nínú òòṣà yẹn ò túbọ̀ lọ exist mọ́ kọ́ọ̀lẹ̀ anta wazaka abọ̀rẹ́ ó bá yẹra nítorí òòṣà lẹ́wá wá inú ẹ lọ́ọ́ lè bá fàákìbala ilé asad wàkàràjà imra'atun uriyanatun sauda sáyẹrẹ tó ras tẹ́lifù bilwé báyìí ni òun mú ìdàdá ní kóun kọ̀ lọ gé òṣàyèrè tí ó ìṣàmọ̀nẹ́ta kóun rún bim lóbìnrin kan bá yọ nínú òṣà obìnrin dúdú òrìyá ànẹ̀tàn tó wà ní òwò ló bá jáde láti inú èrè òṣà bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní pé oríṣiríṣi ohun lẹ́nu àwọn èdè tí ò lè yé èèyàn tó bá yẹ pé ordinary person ni bó ti ń pè òun nǹkan ó ṣe <laughs> wàláì tó bá yẹ kó ordinary person ló wá bó ti ń pe tó ń pe òun nǹkan ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó tọ̀ òun ṣùgbọ́n gbà pé àwọn tá nẹ́bí rán wá àwọn tó kájú ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní wí oríṣiríṣi àǹjọ̀níyàn bẹ̀rẹ̀ sí ní wí oríṣiríṣi báyìí ni tẹ́dìrìbù sọ́dọ̀rà wọ́n ní tún fọwọ́ gbáyà títí wíkì ní ẹni fọwọ́ gbáyà báyìí fàkọ́lá asáàdìn manat dunaki ba'da usotik ni abọ̀rẹ̀ wa ń sọ fún pé ìrẹ mọ̀nàtà òun kọ́ o èmi kọ́ o àwọn yìí náà làwọn fẹ́ wá èmi kọ́ o má àwọn tí máa ń wíwá ní má bà mí já o kìnìkan kìnìkan fàtọ́rọ̀bá aṣáájú fàkọ̀tàlà báyìí ni ṣáájú mú ìdá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì ṣá ó ṣá àjọ̀nú tó bọ́ta látinú àjọ̀nú yìí sì kú wà akbala ila sọ́nà ó ṣẹ̀ṣẹ̀ wá súnmọ́ bí eré gángan fa adamahu wa kasarahu ó wá rún wíníwíní walam yajidu fi khasanati shay'an wọ́n rún wọ́n dalé yẹn wó débi pé kùkù kankan mọ́. ولما رجع خالد بن وليد من عدم الأوزة بعثه رسول الله صلى الله عليه وسلم في شوال من نفس السنة إلى بني جزيمة داعيا إلى الإسلام لا مقاتلا assignment míì tún lélẹ́yìn o tí wọ́n gbé fún Khalid bin Walid eh, ṣùgbọ́n bí a bá lò ń bẹ̀ ni pé àwọn tí máa ń sọ ọ̀rọ̀ kọ́rọ̀ nípe inú Kaaba àwọn gan tán lọ bẹ̀ Mẹ́kà kí la mọ̀ tán kó síbẹ̀ ẹ jẹ́ kó mọ yé wọn pé níjọ́ tá nẹ́bì ti gba Mẹ́kà padà ní òòṣà kankan ò ti exist ní gbogbo ilẹ̀ lárúbáwá mọ́ kì í ṣe Mẹ́kà nìkan kurafat lókù táwọn èèyàn táwọn tán wí òòṣà kankan ò sí ń bẹ̀ mọ́ ìtàn bá ṣe wó òòṣà ló gbọ́ yìí bá ṣe pa òòṣà tó wà ń gbogbo mọ́kàrún ńlá wí ó wà documented nínú ìwé ìtàn kò sí òòṣà kankan bẹ̀ mọ́. gbogbo àwa mùsùlùmí a gbọ́dọ̀ máa bá wọn lọ ṣe ọdún òrìṣà nílùú wa èèwọ̀ ni o ẹlòmíì inú inú àwọn mùsùlùmí ẹlòmíì ó máa kírun wọ́n tún ní wọ́n fẹ́ ṣe ọdún agẹmọ níjẹ̀bú òde yóò tún lọ wọ́n fẹ́ ṣe ọdún agẹmọ níkẹ́ẹ́nẹ́ yóò tún lọ gbogbo orú àwọn kan báyìí aráàmù ni kò dáa ẹjẹ́ á jìnà sí olówó bọ̀ ṣàmọ́ fine àgbà kó bọ̀ ṣàmọ́ ìtẹ̀lé wọn lọ tó ń tẹ̀lé wọn lọ ń kọ́ wọn lọ fẹ́ ṣọdún eégún nílùú wọn ó fowó ránṣẹ́ sí wọn kàn fi ṣọdún eégún ó sì lóun ò bá wọn ṣe mọ́. à ń dèkúdu kó tán láwo àbáwọn ni wọ́n ti máa ń wí ẹnìkan tó ń gbọ́n wọn ẹ̀ síbẹ̀ olóòṣe mọ́ òun ló tún fún ọ lówó kan lọ fi ṣọdún eégún sí. Si ẹlòmíì náà mùsùlùmí ló pera rẹ̀ wọ́n ló ń sọdún Ọ̀ṣun yóò tún lọ a ní ẹ̀ ń kọ̀ lọ káàṣì fọ́ọ̀nù ni ó ti kópa ń bẹ́ ó ti dára wọn wọn lọ fẹ́ bọ odò àdìyàn ó tún lọ ọbẹ̀ ó lóun kọ̀ lọ gbàdúrà ń bẹ̀ ni ó lọ gbàdúrà ń bí odò àdìyàn gbogbo irú àwọn nǹkan báyìí ó ń túmọ̀ sí pé ṣíríkù ò tí ì tán lára wa ṣírí kò tí ì tán lára wa ràlẹ́ràlẹ́ sì ń rún ó sì ń rún lára ọ̀pọ̀lọpọ̀ wa ràlẹ́ràlẹ́ rẹ̀ ó sì ń lára ọ̀pọ̀lọpọ̀ wa in tó lè mú mùsùlùmí Khalid bin Walid àtàwọn yòókù tá a dákọ̀ ìtàn lọ confront ilé òòṣà tán sì ń dáwó ó túmọ̀ sí pé ní téèyàn bá dúró ti alukur'an tó dúró ti agbára ọlọ́run yóò kàn ń gbogbo irọ́ tán gbé dání o àǹjọ̀nú ló ń sá pamọ́ síbẹ̀ táwọn ń pè ní ọlọ́run tó ń pè ní irúnmọlẹ̀ àǹjọ̀nú sì ní tó kápá ẹ̀ mùsùlùmí tó bá ti ní tó kápá àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ kò yẹ kó tún máa bẹ̀rù rẹ̀ mọ́ èèyàn pàdé ẹ lọ́nà oníkó lọ lè ó sì ti gba Islam kí ló fẹ́ bọ̀gún fún tí wọ́n ní kó lọ bọ̀ yẹn àǹjọ̀nú kan ni lóòótọ́ ó burú lóòótọ́ ó ní báàsù lọ́wọ́ aburú tó lè fi ṣe yàn bí isnini láàyè ìwọ wàá sá di alukur'an àti tawis tá nàbì kọ́ wa sọra ẹdi khalid bun walid má bọ ògún tán ni kò lọ bọ òun àmọ́ lọ sàdúà àǹjọ̀nú ni wọ́n ní kò lọ bọ wọ́n pàdé àwọn ní kò lọ bọ bàtálá tẹ wọn lọ bàtálá ńlẹ oníbẹ̀ẹ́ni wọ́n ní kò lọ bọ àǹjọ̀nú ni wọ́n ní kò lọ bọ yẹn o ní láti lọ bọ́ lọ́lẹ̀ ṣàdúà ó ti jìnà sọ́lọ̀ ni àǹjọ̀nú wọn ń wá bí ó ti ra ẹ mú àǹjọ̀nú máa ń sọ gbogbo ẹnikẹ́ni káàkiri bó ṣe lè ra mú ah, báwo la ṣe lè mú ẹni yìí ó lè rán ìyàwó rẹ̀ gan sí ọ tí ó kọ̀ sùn tí ó lára pé ah mo kọ̀ rí yín ni tí wọ́n dè yín tán dè yín kíní kan ẹkọ ẹkọ bẹ̀rẹ̀ kò síbi tí kò sára ẹni tí ò lè gbà ó lè gbà ara ẹni tí ò mọ̀ rí tí ó wọ̀ sọ funfun tí ó pàdé ẹ lójú ọ̀nà mọ́ kó jẹ́ o gbogbo lọ bọ gbá lọ bọ àwo mọ kò jẹ rárá àǹjọ̀nú ló wà ń bẹ̀. aqulu quli.